محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم كان يقصر في السفر ويتم ويصبر والمحفوظ عن عائشة من فعلها قالت إنه لا يشق عليه أخرجه البيهقي وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته رواه أحمد وصححه ابن خزيمة وابن حبان وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أميال أو تراتخة صلى ركعتين رواه مسلم وعنه رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة فكان يصلي ركعتين ركعتين حتى رجعنا إلى المدينة متفق عليه واللفظ للبخاري الحمد لله àwọn àdéhùn صلاة المسافر sì dá lórí irú sọlá àtẹni tó wà lórí ìrìn àjò tí ó máa mú wa alukur'an àti sunna anabi sallallahu alaihi wasallam àti ijma wọn tọ́ka sí ìpè sọlá wa àtúbà ti jẹ rọkà mẹ́rin mẹ́rin nígbà tá a wà lórí ìrìn àjò rọkà méjì méjì kí ọlọ́run bá wa nínú alukur'an ó ní wa idha darabtum fil ard falaysa alaykum junahun. أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا ìbá wà lórí ìrìn àjò kò sí ní tó burú kò sẹ́sẹ̀ lórí yín pé kẹ́ ẹ dín òǹkà rákà àwọn sọ̀làwà tó bá jẹ́ mẹ́rin mẹ́rin kù sí méjì méjì lópin ìgbà tó bá ti pé ẹ̀rù ń bà yín. pé kí àwọn kèfèrí wọn má jẹ́ fìtínà fún yín. eléyìí ló fà á ni Ya'la ibn Umayya radiyallahu anhu lóbi sọ fún Umar radiyallahu anhu ó ní nígbà tó náà bá fẹ́ sọ nípa dídín àwọn òǹkà raka'atu salawati kù nígbà tá a bá wà ní òǹkà salawati tá a máa mú wá lórí ìrìn àjò ọlọ́run ọba ó so papọ̀ mọ́ bẹ̀rù kí ló dé tó fi jẹ́ pé kò sí bẹ̀rù àtìgbà tí bẹ̀rù wà àtìgbà tí ò sí bẹ̀rù à ń sẹ̀nsẹ̀ kọ́sùrù sọ̀lá Umar wa ni ajibtu mimma ajibta min èmi náà ṣe àlẹ́nu nípa tó ṣe ọ́ ní àlẹ́nu fasaltu rasulullahi sallallahu alayhi wa sallam á bí anabi sallallahu alayhi léèrè nípa rẹ̀ anabi wa dáhùn pé sadaqatun. تصدق الله بها عليكم فاقبلوا صدقته sàrà ni tọ́lọ́mọ bá ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàrà ọlọ́mọ bá wa. bákan náà àwọn àdìsí wa látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam abubakar umar usman àti ali ìgbé gbogbo wọn ńgbà tó máa lórí ìrìn àjò wọn máa ń ṣe kọ́sùrù ni tó máa lórí ìrìn àjò wọn máa ń ṣe kọ́sù láti lè mọ̀ pé kọ́sù àdínkù yẹn ó ní í ṣe ní pẹ̀lú àwọn sọ̀làwà tó jẹ́ oní rákà mẹ́rin mẹ́rin yàtọ̀ sáwọn sọ̀làwà tó jẹ́ oní rákà méjì àbó ní rákà mẹ́ta. bákan náà àwọn olùmọ̀tún ní làákàyè tó pé ó tún tọ́ka sí bó ti ṣe bófin mu ibi ká máa ṣe kọ́sọ̀ ìsọ̀lẹ́ ṣì ń sẹ́fọ̀ wípé tí ìrìn àjò tí ẹ̀ wà lórí ẹ̀ àyè kọ́ rẹ̀yàn ni àyè kí ìdààmú ọbẹ fún yàn ni ọlọ́run bá wá gbé àárẹ̀ àti ìdààmú yìí ó gbé kúrò fún wa lágbọn àjọsìn ó ní àwọn sọ̀làwàt tó jẹ́ onírọ́kà mẹ́rin mẹ́rin òun gbà fún wa ká máa ṣe ní kíni rọ́kà méjì méjì nítorí òfin tó tọ́ka sí wípé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn ni ọlọ́run bá ń fẹ́ fún yín kò fẹ́ ìṣòro fún yín wa ma ja'ala alaykum fid dini min haraj gbogbo tí ma máa la wàhálà bọ̀ yín lọ́rùn ọlọ́run bò sí lára ẹ̀sìn yín torí ẹ̀ gbogbo eléyìí àti eléyìí àti eléyìí iná ni wọ́n bí òfin tí à ń pè ní kíni al-mashaqqatu gbogbo wàhálà gbogbo wàhálà a máa bí ìdẹ̀kùn gbogbo wàhálà a máa bí ìdẹ̀kùn torí rẹ̀ ló fà á ló fi jẹ́ pé ọlọ́run bá ti kọ́sùrù sọ́lá ó ti iye òǹkà àwọn arákà àfọláàtì kù yàtọ̀ sígbà tá a bá wà lórí ìrìn àjò pàápàá jùlọ tí ìrìn àjò yẹn tó bá mú ìbẹ̀rù dání ọlọ́run tiẹ̀ wá tún ní ìbẹ̀rù bẹ́ẹ̀ kò sí bẹ̀rù bẹ́ẹ̀ òun ṣe lófin fún yín títí jọ̀gbìn dàrúkẹ́ yáàmù tí kẹ́ máa ṣe àlùkọ́sọ̀rọ̀ fi sọ́lẹ̀ àdúgbò ẹ̀fọ́lọ̀. a ti sọ nípa àdìsí ti alákọ̀ọ́kọ́ ilé ìtafà mú wa nípa pé gbogbo sọ̀làwáàtì tọ́lọ́run bá ti lọ́ràn àyàn lórí wa àkọ́kọ́ títí lọ́ràn àyàn tọ́lọ́run bá ti lọ́ràn àyàn níṣẹ́ ló ṣe wọ́n ní rákà mélòó rákà méjì a ti sọ pé méjì méjì yẹn kò túmọ̀ sí pé gbogbo sọ̀làwátù márùn ṣùgbọ́n túmọ̀ sí pé sọ̀làwátù mẹ́rin nínú márùn wọ́n jẹ́ rákà méjì tí nǹkan mẹ́rin tó bá jẹ́ uniform tọkàn bá jẹ́ kọ́ yapa pé gbogbo ẹ̀ bákan náà ni wọ́n rí wá jẹ́ pé bá sọ yín tó láti dá yẹn nana rẹ̀ pé àyàfi ìtumọ̀ ọ̀rọ̀ àìsàn nù pé ìgbà tó náà bó ṣe lọ́rùn àyàn rákà méjì méjì ló ṣe lọ́rùn àyàn ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn rẹ̀ lọ́wọ́ á fi kún sọ̀rọ̀ wá ti tà ń ṣe nílé nígbà tá a sí lórí ìrìn àjò ọwọ́ á ṣẹ́ sọ̀rọ̀ wá tó tá a máa ṣe lórí ìrìn àjò kù sórí rákà méjì méjì tẹ́lẹ̀ jẹ́ ètò síwájú tá a sọ nípa rẹ̀ àdìsí tó tẹ̀lé léyìí tó jẹ́ àdìsí Aisha kan náà ni ويتم ويصوم ويفطر قال النبي صلى الله عليه وسلم wọ́n jẹ́ ẹni tó so yí pé tó bá wà lórí ìrìn àjò tó bá fẹ́ ó lè ṣe kọ́sùrù tó bá sì fẹ́ ó lè pé àwọn rakaati sọ̀làwàtì tó bá ti jó ní raka mélòó raka mẹ́rin mẹ́rin bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam máa ń bẹ lórí ìrìn àjò tó bá fẹ́ ó lè gbààwẹ̀ tó bá sì fẹ́ ó lè ṣàìgbààwẹ̀ eléyìí túmọ̀ sí wípé al-amru ala at eléyìí ń tọ́ka sí pé ọ̀rọ̀ ń bẹ lórí pé ìtúwọ̀ bá sàlẹ́sà ni tó bá pé tó sàlẹ́sà oníkọ́ ọmọ ti kọ́sùrù alihamudulilah tó bá jẹ́ pé tó sàlẹ́sà ìníkọ́ fẹ́ pé sọ láti rẹ alihamudulilah tó bá pé tó sàlẹ́sà nígbà tó rìnrìn àjò lásìkò rọmọbọ́n oníkọ́ fẹ́ gbàwẹ̀ alihamudulilah tó bá ti jẹ́ pé tó sàlẹ́sà oníkọ́ fẹ́ gbàwẹ̀ alamuru alamurani siyan méjèèjì dọ́gba so eléyìí tó bá jẹ́ pàtàkì anabi sallallahu alaihi wasallam ló ti wá wọ́n tọ́ka sí pé èyí tó bá ṣe nínú méjèèjì kò mú tó bá fẹ́ pé sọlá tirẹ̀ tó bá sì fẹ́ tó bá sì fẹ́ dín ṣùgbọ́n adéṣe yìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam nítorí pé ẹnìkan nínú àwọn ẹni tó gbà wá. O ti tọwọ́ bọ̀ ó tọwọ́ bọ̀ nípa pé Aisha ọ̀sọ́pá sọrọ lọ alaihi wasallam níta Aisha ń ni pé tèmi bá ń bẹ lórí ìrìn àjò tèmi Aisha tí wọ́n máa ń bẹ lórí ìrìn àjò màmá pésọ̀ láti mi màtí máa gé kúrú màmá gba àwẹ̀ tó bá wù mí màtí máa eléyìí ní jẹ́ àìsà sọ ṣùgbọ́n kó lè bá a ta kó lè bá a lóorìn ẹnìkan náà tó gba wá pé ọlá nàbì ni tẹnukẹ́yìn náà ní sìn bí pọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí nu sísẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lójú gbogbo wa bá ti wà ń bì báyìí ìbátan ní kálukú ọba máa sọ ìròyìn tó ṣẹlẹ̀ ń fẹ́ni tí ò sí ń bí àfikún ọwọbẹ àdínkù ọwọbẹ ẹni tí ó gbé déédéé bó ti ṣe ṣẹlẹ̀ yọ sọ̀rọ̀ sáwọlẹlẹ torí pé kálukú ọfẹ sọ yọ fẹ sọ débi kọ́ àwọn ọmọ tẹ́tẹ́ kéèr abẹ́ ẹ̀kọ́ ni tó <laughs> ń tí ò ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ àfikún ọwọbẹ torí ẹ̀ ìní ọ̀kan náà àwọn olùmọ̀ á sọ pé ọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lú gbígbọ́rọ̀ ká wọn lápẹjù rẹ dà báyìí wọn ń tọrọ kan ṣẹlẹ̀ níbi tá a jókòó yìí báyìí tọrọ yẹn ò jù báyìí lọ tó bá fi lè kú lọ́dọ̀ ẹni tó ti jáde bọ́ sọ́wọ́ ẹni tó gbọ́ wọn fi kún díẹ̀ sẹ́nìkejì bá gbé fẹ́nìkẹta wọn náà fi kún díẹ̀ tọ́ba fi adẹ́dọ̀ ẹni ọgọ́rùn-ún kọ́ gbogbo mọ́sídìí yóò ní gbà máa ẹni tó wá tọ̀dọ̀ rẹ̀ pilẹ̀ gan ma wọ́pẹ́ ṣé bó sì ṣe ṣẹlẹ̀ nu ah, ẹ dákun làmí lọ́yẹ kí n mọ nǹkan kan mọ̀ ẹ wọ́n jókòó bẹ́ẹ̀ ń darí nǹkan gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ti kọjá àwọ̀ àbí òye wa tó bẹ́ẹ̀ táwọn yẹn máa ń gbọ́rọ̀ ká tó máa ń gbọ́rọ̀ ká tó bá ti kú níbi tó ti bẹ̀rẹ̀ à nígbà tí ìbá ìpadà wá bọ̀ ìwọ gan tọ́sẹ̀lẹ̀ sí un ò ní mọ tó ń ṣe mọ́ sèyẹn ni pé gbogbo táwọn yẹn bá ti yé sí. Si yọ pọ̀ ma ọmọ náà ó tún pọ̀ ma ọmọ ọmọ ó tún pọ̀ ma wàá nígbà ilé ò ní gbà ma tó ń torí ẹ̀ wọ́n fi kún ètò àyíṣà lọ sọ pé ànàbì sallallahu alaihi wasallam ìdí ni pé ànàbì sallallahu alaihi wasallam kò ṣẹlẹ̀ pànàbì rìnrìn àjò rí ọwọ́ apẹ́sọ̀lá mo rò pé tìrí sábà bíi táwọn fi máa ń mọ̀ pé ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́lá ń sábà tí máa bá nàbí lọ́ọ̀rìn àjọ ń gbogbo gbà kálukú wọn ní àdìsí tó gbà tó ní ohun ọ̀tẹ̀ lánàbí sallallahu alaihi wasallam lórí ìrìn àjò kárí láyé tó wá dẹ́kọ́ ànàbí ń pè sọ̀lá tọ́jú oníraka mẹ́ kọ́sẹ́lẹ̀ rí abẹ́ẹ̀ rí àìsàn wa sọ pé tó fẹ́ apé tó sì fẹ́ kì pé ẹ sì mọ kíkì sí gbogbo ìrìn àjò tánàbí sallallahu alaihi wasallam lọ ní àìsàn tẹ̀lé torí ìyàwó lò ìyàwó sì tún ṣe ọ̀kan láàrin àwọn ìyàwó ẹ mọ̀ pé súnà ní pé ńgbà tó bá fẹ́ rìnrìn àjò tó sì níyàwó tó ju ẹyọ kan lọ wàá ṣe ìmújẹ láàrin wọn ni wípé ọ tẹ̀lé mi ó ṣe sùúrù ẹ kọ sára pépà lọ bẹ́ẹ̀ èèyàn kẹlẹ́ fẹ́ mú lọ́nú ìyàwó mẹ́rin wàá kọ sí ara àwọn pépà mẹ́ta pé màá ṣe sùúrù màá bá ẹ lọ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá rún àwọn pépà wọn lọ́nà tẹ́nìkan òfin nílé kantọ́ wà ń bẹ̀ ẹ wá dàrú dàrú dàrú dàrú kálukó mú kọ̀ọ̀kan ẹni tó mú màá ti sùúrù kò ní ó jókòó màá bá ẹ lọ tẹ́ ẹ sábòsí wàláì sá irú bẹ́ẹ̀ lànà bí máa ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ tọ́wọ́ á ṣe é ṣe ká gbé gbogbo ògbà náà màá bá ẹ lọ màá bá ẹ lọ náà ní àyè ọmọ sẹ́mi pípa kan wà tí ò ní bá nàbí sọ̀rọ̀ bá àtúnà àyàfi ìrìn àjò táwọn ẹbí rìn tó kó gbogbo àwọn ìyàwó rẹ̀ lọ fẹ́ràn tirẹ̀ ìrìn àjò hajj gbogbo àwọn ìyàwó rẹ̀ ló kó lọ. lẹ́yìn túmọ̀ sí pé àwọn náà ká múra ọ̀ by the time tọ́n máa ń lọ sí hajj kò mú lọ. nítorí pé ẹ̀yin náà ti rí i màá tá ń kà tá ń sọ tá ń kà tá ń sọ ẹlòmíì yín mú pékè ní ọmọ ọmọ lọ hajj wàá dúró owó yẹn fa bàbá tí lówó ọgbọ́n náà o bí wọ́n ti sọ fáwọn ìyàwó wọn nù àmọ́ ní ọdún kọjá yìí náà tọrọ la onídìí wọn sì máa sọ fún yàn wọn wọn àwọn èèyàn ránṣẹ́ lé sá wọn ní ẹsí pẹ̀lú àwọn àhárímù yín àbí bàbá bàbá ọmọ bàbá burú àbí bàbá bàbá àrẹ nìkan kan ni dá tòlábẹ òfin ọlọ ẹsẹ wàá ti ní nǹkan hajj nǹkan Aisha radiyallahu anha kò sọ pé anabi sallallahu alaihi wasallam ló máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ nítorí sọ ni pé òun fúnra òun tó ń bá wà lórí ìrìn àjò tó ń bá fẹ́ òun á pé sọlá tó máa sì fẹ́ òun á gé kúrú tó máa fẹ́ òun á gbà wẹ̀ tó máa sì fẹ́ òun á ta ìgbà wẹ̀. wa qalat innahu la yashukku alayhi. Aisha wa sọ pé kò ṣòro fẹ́mi àti kí oníraka méjì mẹ́rin ètò ẹ̀ka kí méjì tí wọ́n bá kí kò fún mi ọrọ mi lọ́rùn gbígbá àwẹ̀ lórí ìrìn àjò kò lé fún mi ìdínú tóun fi máa ń ṣe bẹ́ẹ̀. tó bákan náà àti ìrìkọ́ ànábi sallallahu alaihi wasallam ó rin ìrìn àjò ọgbà àwẹ̀ ó sì rin ìrìn àjò ọ̀sà ìgbà àwẹ̀ àmọ́ náà ló sọ fún wa pé as-siyamu fi safar kò sí nínú ṣíṣe dáadáa pé ká máa gba àwẹ̀ nígbà tá a wà lórí ìrìn àjò kò sí nínú ṣíṣe dáadáa pé ká máa gba àwẹ̀ nígbà tá a wà lórí ìrìn àjò tò ìdí nìyí tó fi jẹ́ pé ètò dáa ni pé ká máa gba àwẹ̀ nígbà tí a wà lórí ìrìn àjò ṣùgbọ́n alukur'an fi hàn wá pé wà á ń tẹ súnmù khayrun lakum in tẹ bá lè gbà wọn ló lóore fún yín tẹ bá mọ̀. tókè Ramadan ò sé kò sé rìpì ní ìsìn ọjọ́ kan ní Ramadan ló filẹ̀ bí wàá ti tọrú ọjọ́ kan lẹ́nu Ramadan torí àárẹ̀ lápẹjù àárẹ̀ tó jẹ́ kó lè gbà wẹ́ rẹ̀ àmọ́ wọ̀ ságbà nítorí kó àbí torí a bá bẹ̀rẹ̀ sí gbogbo ọjọ́ yòókù gbà wẹ̀ tó lè gbogbo ọjọ́ yòókù yàtọ̀ sí tó lè dípò rẹ̀ lè dípò rẹ̀ tóbi ló ń gbà kíkà sàn lọ́jọ́ mi torí ẹni tó bá lè sàfaradà láti gbà àwọn ẹni tó ti pé ó lè fún díẹ̀ ó lóore tó kó filẹ̀ lọ kíkó wọn sàn jọ mi torí ẹ tẹ bá wo àdìsí ẹ̀rí kí wọ́n sọ̀rọ̀ kan wọ́n sọ lárúbá kan wọ́n wọ́n lọ wal-mahfuz wal-mahfuz an kó wal nínú ilmu al-mustalah opposite rẹ̀ ní kíni ash opposite rẹ̀ ni ashaad eléyìí tí wọ́n bá pè ní al-mahfuz òun lè tó fẹsẹ̀ rinlẹ̀ èyí tó lẹ́tọ̀ọ́ sí kí á lò èyí tó wá jó opposite rẹ̀ tá a pè ní shaad yẹn òun kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká wò á ń bọ̀ sí bọ́ sí páàpì tẹ́ ọ̀rọ̀ kò yé wa tó bá sọ pé wal ó túmọ̀ sí pé òun èsè shaad ashaad. ó ní pé àdìsí yẹn kò dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àtẹlẹ ẹnìkan ló gbé dọ́dọ̀ ànábì yẹn pé kìí ṣèṣe ànábì kìí sọ̀rọ̀ ànábì ẹnìkan ló ti bọ abẹ́ ẹ̀kọ́ ànábì ló sọ ó ti bọ abẹ́ ẹ̀kọ́ ànábì ló ṣe ànábì kọ́ ló ṣe ó lè wọ́n ń ṣáàd opposite rẹ̀ tó fẹsẹ̀ ẹ̀rin lẹ̀ wọ́n máa ń so èyí tá a fi ṣiṣẹ́ òun náà ni pé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ ànábì kìí ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ ta anha akhrajahu al-Bayhaqi al-Imam al-Bayhaqi ló gbà wá eléyìí túmọ̀ sí pé tábà lórí ìrìn àjò ìwó ló dáa jù náà rí ṣé ká ṣe kọ́sùrù ni àbí ká ṣe ìtìmáàmù ká ṣe kọ́sùrù ló dáa jù kọ́dà rí nínú àwọn olùmọ̀ tó sọ pé ọ̀ràn yẹn ni ká kọ́sùrù lórí ìrìn àjò a ráhùn tó sọ pé súnà ni tẹ̀lékọ́ sọ pé falaysa alaykum junahun an taqsuru min as-salah kò sẹ́sẹ̀ lórí yín tẹ́ bá gé àwọn rákà mẹ́rin mẹ́rin kù bẹ́ẹ̀ dín kù sí méjì méjì tó nafiul haraj kò lè jẹ́ wájib pé kò sẹ́sẹ̀ lórí yín kò lè túmọ̀ sí pé nǹkan ọ̀ràn yẹn ni àbí òye wa eléyìí ni sọ. àwọn olùmọ̀mí a ẹni tó pè ní ọ̀ràn yẹn. àdìsí mi tún wá wá ọmọ Umar ọlọ́run bá kọ́ ẹnu sùn àti bàbá rẹ̀ wọ́n lánàá bí wa àti ọlọ́run bá kọ́ máa bá يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته رواه أحمد وصححه ابن خزيمة وابن حبان وفي رواية كما يحب أن تؤتى عزائمه ابن عمر ọlọ́run kò yẹnu sún àti bàbá rẹ̀ ọlọ́run nàbí wàkí àti ọlọ́run ọba kò máa ó nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe tó ṣe dẹ̀kun fún yín nípa rẹ̀ gbogbo ńtọ́lọ́n bá ṣe dẹ̀kun fún yín nípa rẹ̀ ó nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe ẹ bá mú àpèjúwe mẹ́wàá wá nínú tẹ́ ẹ fi mọ̀ kọ́lọ́n ṣe dẹ̀kun fún wa ń pa rẹ̀ náà. náà kàṣe jọ́mìrì bẹ́yìnà bẹ́yìnà az-zuhur wal-asr lẹ́ẹ̀kan láàrin. لا. rò pé wa láti ṣe jamu bayna al-maghrib wal-isha ẹ má pèjú ẹmí wa tóbìnrin máa ń ṣe nǹkan oṣù kó wọn kírun rárá rárá náà àtẹ̀yẹ́mù tí ò bá tó mi kọ́sùrù sọ̀lẹ́ dípò rákà mẹ́rin mẹ́rin káàkiri méjì méjì tá a bá wà ní orí ìrìn àjò náà náà tá a bá lálàáfíà kásì sọlá àti máa bá ṣe níkàpá máa dẹyẹ ẹlẹkẹfà nà ká eléyìí ló ti dẹkùn ìdẹkùn ọlọ́mọ oṣù ẹ bóyá bóyá sáà ti ṣe sí àwọn èèyàn tá à gbà rìn wọn ní ń wò báwọn òpè dandan gbọ́dọ̀ kọ́gbọ́n àbí òye wọn rọṣù lọ́nà tó àwọn òbí jẹ mọ́kàndínlọ́gbọ̀n. àbúrò pé dandan ọgbọ̀n ni màá gbà ṣùgbọ́n lẹ́yìn kò sí dẹ́kun kankan bẹ́ẹ̀ ó sùn nù kọjọ́ ọgbọ̀njọ́ àbí náà náà lẹ́kẹ̀fà náà wọ́n ti eléyìí kò sí dẹkùn kankan mẹ ìdẹkùn tọjọ wà ń bẹ ni pé pẹnu rẹ lẹkọọ máa rùn Ọlọ́run ló yọ bẹ́ẹ̀. a ti sọ kọ́má gbá àwẹ̀ nítorí ẹ̀ tẹ́yẹ̀ náà ẹni tó fi àwẹ̀ lẹ̀ wọ́n ti sọ fífi jẹ́ yẹ fífi omi pa ìbọ̀sẹ̀ aláwọ̀ náà. yà tójú máa ń rọ̀ kẹ́kírun lẹ́yìn ẹsẹ̀ sọ láti lẹ́yìn o ẹsẹ̀ sọ láti lẹ́yìn o naam méjì. lẹ́yìn tẹ́lẹ̀ náà ọlọ́run tó lọ tó fi lọ sí hajj naam naam kò sí kò sí kò tó fi lọ sọ fún àkúọ́ lọ́wọ́ lọ́wọ́ sí nǹkan tó sọ fún ẹmu a okùn méjì ẹni tó ń jẹ ha lọ́nà ọ̀fun tí ò rí nǹkan tó lè fi gbé kú ọ̀nà òfin ṣẹ̀rí àgbà bẹ̀ ó tó omi tó lè fi gbé kú kò sí mbẹ̀. náà wá wá ẹni tó rí ẹran òbúrúkọ jẹ kó fi gbẹ̀mí ró gbogbo eléyìí ń bẹ lábẹ́ ìdẹ̀kùn ọlọ́run ọba ń fẹ́ àdìsá nábìnú sọlá àdìsọlá ọlọ́run ọba ń fẹ́ kẹ́ ẹ máa ṣàǹfààní lára ń tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ ń tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa ṣàǹfààní lára rẹ̀ kàmá yẹkìrọ̀hù àkàmá kàmá yẹkìrọ̀hù àǹtó tá a máa máa ń kórìíra kíkẹ́ ẹ tó ti léwọ̀.

ọlọ́run kórìíra kéèyàn máa ṣe tí ọ̀fẹ́ ọwọ́ anífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe tó ṣe dẹ̀kun fún yín nípa rẹ̀. ìyẹn ni pé nísìn ọlọ́run bá gbà wípé ìgbà tó ti fọ ẹsẹ̀ rẹ níbi àlọ́ aláàkọ́kọ́ kó ìbọ̀sẹ̀. ọlọ́run fẹ́ wípé ìgbà tó bá tún àlọ́ aláṣẹ má bọ́ ìbọ̀sẹ̀ rẹ kàn fọwọ́ pa ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. wọ́n á ní ká ẹ̀ẹ́dúró bẹ́ẹ̀ máa fọ wọn rò pé yé wa eléyìí ọ̀fẹ́ tọ́lọ̀ wọn bá ti ń dẹ́kun ẹni tó bá ti lóun ọ̀fẹ́ tọ́lọ̀ ti ń dẹ́kun fẹ́ràn pé yóò tẹ́rí gba tọ́lọ̀ ti ní wàhálà. tó bákan náà ẹnìkan wọn bẹ nípò pé kò sóúnjẹ mọ́ ṣùgbọ́n kú ẹran níwájú rẹ̀ wọn á ní òun òkú ẹran ìwọ òkú ẹran ò lè jẹ́ tó sì ṣetán láti tẹ́rí gba ikú tọba tí wọn ṣe bẹ́ẹ̀ tọba kú Ọlọ́run tún fi yà jí ọ pẹ̀lú tó fi ṣekú para rẹ o torí pé Ọlọ́run tó lọ gbọ́dọ̀ jẹ iná ló ló ń gbà kọ jẹ nìsín láti fi ṣe kíni láti fi gbẹ̀mí rẹ lọ fẹ ìdá àwọn olùmọ̀ sọ pé nítorí Ọlọ́run lọ gbọ́dọ̀ jẹ o tí o bá ti kíláàsì tí ó ti ọ lọ síbi ìdíje rẹ tó o bá fi lè jẹ wọn náà mọ̀ kọ́ jẹ wọ̀.

kódà ẹsẹ̀ ni ọ́ dàbí ìgbà tó ṣe pé ní tó dùn lọ́n jẹ ní tó dáa lọ́n jẹ tí ò ní ṣe ọ́ lẹ́sìn rárá ẹ wò kí ọlọ́run ọba ti tó ọlọ́run tó ní kọ́ ọmọ jẹ nígbà tí ò sí túláàsì òun náà ló ní kọ́ jẹ nígbà tí túláàsì wà tí ọlọ́run nífẹ̀ẹ́ sí kẹ́ẹ̀sẹ̀ tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ kẹ́ẹ̀ bó ti ṣe kórìíra kẹ́ẹ̀sẹ̀ tó ṣe léèwọ̀ fún yín láàkín ẹ já lọ bẹ̀rù ọlọ́run nítorí wọn bọ̀ bá ṣe dẹ̀kun fún yàn nípa rẹ̀ yín kọ́ lọ́n ṣe dẹ̀kun fún yàn nípa o mo rò pé yé wa wọn bẹ nínú àwọn yẹn tí wọn máa ṣe lọ́n tí wọn máa sọ kọlọ ti mójú kúrò fóun nípa eléyìí ìyẹn ṣe zina ní ìjọ ara ah, ọlọ́run ti ti yọ̀ǹde ó ti fi ẹnu ara rẹ̀ sọ ntọ́lọ̀ ń ṣe lé ìwọ̀dẹ̀ tọ́ fúnra ara rẹ̀ nu ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ káfà ó di kèfèrí nù ọ̀wé ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ orí rẹ̀ lódò ẹnìkan ò ní sọ ike ńgbà sára bí sallallahu alaihi wasallam tó ti láǹfààní àti fẹ́yàwó mẹ́sàn-án àjẹpẹ́dẹ́kùn bẹ fún wa lọ́dọ̀ ọlọ́run wípé àlefẹ́ jùyàwó mẹ́rin lọ a'udhu ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó tún fọwọ́ gbáyà pé bẹ́ẹ̀ lórí fọkàn kẹfà oníṣẹ́ǹdì kẹfẹ́rí níbo nìdẹ̀kùn náà dé tó dúró mẹ́rin péré bá kọjá mẹ́rin ọ̀tọ̀ wọn á bí ọ lérí pé mélòó ni ìyàwó bàbá rẹ ó dá mẹ́fà péré náà ni ẹ́ àwọn olùdílé wọn sọ pé ìyàwó mẹ́rin àlè méjì torí pé kò sí àyè fún kí ìyàwó tayọ mẹ́rin lábẹ́ òfin ọlọ Ọlọ́run ọba ń fẹ́ kẹ́ ẹ máa jàǹfààní tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe kórìíra kẹ́ ẹ máa ṣe tó ṣe léèwọ̀ fún yín ìjátìlẹ̀ báyìí wa ó wá nínú rìwáyà kan wípé kàmá yuhibbu an tu'ta aza'imu inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu. فما يحب أن tu'ta عزائمه. ọlọ́run bá ń fẹ́ fi kíkẹ́ ẹ máa ṣe ń tó ṣèdẹ̀kùn fún yín láti ṣe látàrí ìdíwọ́ kan gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe ń tó ṣe lófin fún yín nígbà tí ò sí ìdíwọ́ èyí tó ṣe lófin tó fi ṣèdẹ̀kùn fún yín torí ìdíwọ́ ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa tún fẹ́ pé kẹ́ ẹ máa ṣe tó ṣe lófin fún yín nígbà tí ò sì dìwọ́ tó dàbí ìgbà tí ó le gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá fẹ́ kẹ́ ẹ máa ṣe sídẹ́kùn bá wà kò ṣe tí ò bá sídẹ́kùn kò tún ṣe tọ́lọ̀ ni kò ṣe ọlọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀. torí ẹ nínú ṣẹ̀ríà pàtàkì jùlọ nínú ilmi usul al nǹkan méjì tó ti wá nínú ẹ̀gbà wáyì ó ní í ṣe pẹ̀lú al-ahkami ash òun náà ni arrukhsatu wal azimatu arrukhsatu wal azimatu nǹkan méjì yẹn ó ń bẹ nínú ntakẹ́kọ̀ọ́ ọkọ̀ nínú usulul fiqh ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ usulul fiqh níbi tí wọ́n bá ti ń sọ nípa al-ahkam níbi tí wọ́n bá ti ń sọ nípa al torí náà a ní ahkam oríṣi mẹ́ta àwọn òfin tó wà nù ṣẹ̀ríà oríṣi mẹ́ta ni wọ́n ọ̀kan à ń pè wọ́n ní al-ahkamu shar'iyya àwọn òfin ṣẹ̀ríà ẹlẹ́kejì à ń pè ní al-ahkamu taklifiyya àwọn òfin tá a fi la nǹkan bọ̀yàn lọ́rùn either do or don't do eléyìí wọ́n pè ní kíni tẹkìlìfìyà ẹlẹ́kẹta wọ́n pè ní alahkamu alwọ́dọ̀ọ́yà alahkamu alùwọ̀dọ̀ọ́yà àwọn òfin tọ́lọ̀ ń ṣe gẹ́gẹ́ bí àmì àwọn òfin tọ́lọ̀ ń ṣe gẹ́gẹ́ bí àmì. tẹ́wárí àwọn èyí tó jẹ́ alàkámù tẹ̀kìlìbíyà òfin tó ní í ṣe pẹ̀lú tá a làwọ̀yàn lọ́rùn àwọn náà ní tẹ́pẹ̀ ní wájib abẹ́ ìgbọ́rí wọ́n sọ pé wájib wájibatul wudu fara'idul wudu oríṣi kan. sẹ́wọ̀n pé wájib fọ́ọ̀rù ó túmọ̀ sí pé compose ọgbọ́dọ̀ sí ẹ̀gbọ́n làbọ̀ yẹn lọ́rùn you must ẹlẹ́ẹ̀kejì oní mandúbẹ̀ mandúbẹ̀ eléyìí tá à ń pè ní kíni sunna tó ń jẹ́ mustahab tó wọ́n túmọ̀ ń pè ní fadila eléyìí ní jẹ́ kíni mandúbẹ̀ wájib ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni mubah mubah tọ́ba fẹ́ ṣe tọ́ba fẹ́ má ṣe kọ̀sẹ́sẹ̀ nínú àìṣe òsínládánù ṣíṣe ẹlẹ́kẹrin ọ̀nà haram haram ètò ṣe pé ọ̀gbọ́dọ̀ ṣe o ọ̀gbọ́dọ̀ ṣe àwọn èèyàn púpọ̀ láwùjọ tiwa. wọn máa ń fojú di haram wọn torí ẹ̀ ló ti jẹ́ pé n tí èsè kúfúrú tọ́jú haram àwọn ní kófù torí wọ́n ti fojú kéré haram lásán àní kúfúrú ṣẹlẹ̀ so that àwọn èèyàn fi sá fún un rárá lábẹ́ òfin ọlọ́run tí ò bá jẹ́ bákan ọ̀ gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ o sẹ́wọ̀n kí ni tọ́lọ̀ ń sílé wọ̀ òní wa an taqulu ala Allahi ma la ta'lam ẹ̀ gbọ́dọ̀ sọ nípa ọlọ́run tẹ́ mà nínú tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ ni haram òun tó gbọdọ̀ ṣe tó bá ṣe ọ̀sẹ̀ lọ ìní tọ́jọ́ ra yàn pé ọ̀ gbọdọ̀ ṣe tó o bá ṣe ọ̀sẹ̀ lọ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni makro makro àdúgbò ẹ̀fọ́ gbogbo yín ti ha àwọn òfin ṣẹlẹ̀ oríṣi mélòó ni oríṣi mélòó wájib mandub

gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé kíní kan ṣọ́ọ̀tù ṣọ́ọ̀tù condition àmì ló ń òfin tó jámì bẹ́ẹ̀ náà ni rọ́ṣọ̀ àti àzìmà abẹ́ kí lọ́wọ́ abẹ́ àmì. tẹ́wárí èyí tá a pè ní tẹ̀kìlìfíyà yùn tá a pè lóríṣìí márùn-ún àtàwọn ìjọ jámì yùn tá a bá pa wọ́n pọ̀ mọ́ra wọn àwọn lọ́jẹ́ ta lákọ̀ọ́kọ́ tá à ń pè ní tó eléyìí ni làwọn òfin tó wà nù sẹ̀rí àti wáyé lẹ́yìn àti gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ tó bá fẹ́ máa sọ òfin ọlọ́run fáwọn èèyàn torí ẹ̀ ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ ṣe àwọn nǹkan tó ṣe dẹ̀kùn fún yín nípa rẹ̀ kẹ́ ẹ bó ti ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe èyí tí ò sí dẹ̀kùn níbẹ̀ ó nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe tó ṣe dẹ̀kùn fún yín nípa rẹ̀ kẹ́ ẹ bó ti ṣe kórìíra kẹ́ ẹ máa ṣe ìtọ́jẹ́ ẹ̀ṣẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ńgbà tó wà lórí ìrìn àjò kí la wá rí mú torí àdìsí ìrìn àjò là sọ yìí kí la rí mú bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kó ṣe kọ́sùrù nígbà tó wà lórí ìrìn àjò kẹ́ bó ṣe nífẹ̀ẹ́ sí pé kó láti wa ọlọ́run nífẹ̀ẹ́ sí kó kọ́sùrù tó wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bó ti kórìíra pé kó má makruha gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí báyìí aburú wọn lọ́dọ̀ Ọlọ́run tá a kórìíra ni Ọlọ́run kórìíra kọ ọmọ ti sọláàt torí pé tí ìbá ti ṣe sọláàt káfà tàbí òye wa Ọlọ́run sì ń fẹ́ kó o di ìdẹ̀kùn mú gẹ́gẹ́ bó ti ṣe dẹ̀kùn kọ àtàwọn òkun ọ̀la ọ̀padà àwọn sóbìnrin kan ti ṣe nǹkan oṣù igi láàrin ọjọ́ mẹ́fà tó ń fi ṣe nǹkan oṣù yẹn ẹ̀jẹ̀ dá fún twenty four hours rí odidi ọjọ́ kan gbáko òun sì ṣe sọláàt nínú rẹ̀ ọwọ abéèrè àwọn akọ fún gbogbo sọ láti twenty four hours tọpọ sáàrin yẹn lọ gbọ́dọ̀ arọ kan àbí òní kan la ilaha illallah àwọn sọ pé kí ni ọjọ́ tọ́ lọ sí àwọn sọ láti ẹ kíákíá ọ̀dà ọlọ́run ọba ń fẹ́ kọ́ jàǹfààní tó ṣèjẹ̀kùn fún ọ nípa rẹ̀ ìjọ márùn-ún lásọ̀lá sá ṣùgbọ́n jọ kan láàrin jọ mẹ́fẹ̀ẹ̀fà yun ó ti hàn pé nǹkan oṣù sí ọ̀kírun ọ̀wẹ̀ kó kírun àjẹpé ìjọ yun yóò san padà bẹ́ẹ̀ kọ́ ni inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tu'ta azaimuhu gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kọ́ máa ṣe tó ṣe dẹ̀kun fún yín nípa rẹ̀ bẹ́ẹ̀ náà ní fẹ́ kẹ́ máa ṣe dẹ̀kun bẹ́ẹ̀ pẹ̀lú báyìí àti nínú sàn à sòbòrò tó o bá san láyé o á san láwùjọ èwo lọ́wọ́ afẹ́ sàn kéèyàn san láyé lọ́sẹ̀ pẹ̀rẹ̀ o tó o bá dúró dàlù kíyàmọ̀ wàhálà ńlá ni wàhálà ńlá ni ọjọ́ ìbò ṣe jẹ́ ń bẹ̀rù. wọ́n wá lọ sí orí àdìsí kan nínú àwọn àdìsí tó yẹ pé wọ́n ń sàlàyé nípa tí máa dá wàhálà púpọ̀ lẹ̀. abẹ́yìn náà mọ̀ nípa sáfà sọláàtù mùsáfì náà pé béèrè kan máa ń wá gbogbo gbà wípé irú wo la lè rìn lọ báwo ni ó ṣe dìnnà tó dábì lè ṣe kọ́tù ẹlòmíì àti látòtò gbòdé Ògbómọ̀ṣọ́ látòtò gbòdé wò àbí ẹ̀kọ́ ni láti Ìbàdàn dé Ìlọrin tá a lè ṣe kọ́tù dáadáa mọ̀nà ọ̀dà látòkò mọ̀sọ́ dé Ìlọrin kọ́ ọ̀ọ́. ẹnì kan pè rárá ẹnì kan pè áà ah, náà àbẹ́yìn ò sì ẹ̀ ẹnì kan pè dódò ọba sọ́à ẹnì kan pè odò ọba báwo nínú gbòòrò pé à ah, kíni tèmi ò náà àtúrà àtúrà àrìn náà mo rò pé ẹ ti gbọ́rù nǹkan bá ń rí ah, jọ́ mélòó gan ni náà rí fa ẹ̀ríkì náà ẹ̀dáhùn yẹn ń béèrè àwọn àdìsí tí wọ́n máa yanjú rẹ̀ làdé yìí tó ǹjẹ́ kátó lọ bẹ̀rù kò sí apá láàrin àwọn olùmọ̀ Islam ike gbogbo ẹni tó bá fẹ́ rìnrìn àjò tí ìrìn àjò yìí lọ́jọ́ ìrìn àjò àti tẹ̀lé tọ́lọ́n bóyá wájìbù ni o. àbí màndó mo rò pé ti gbọ́ lẹ́ẹ̀kan ìrìn àjò yẹn lè jẹ́ wo hajj ọ̀ràn yẹn ni ìrìn àjò tá a sì rìn lọ síbẹ̀ náà ni bá ti lọ́nà owó tó fi lọ síbẹ̀ jalè ọ̀dà ìrìn àjò hajj ò hajj rí ọ̀ràn yẹn ni tọ́ lílọ sí ìrìn àjò yìí báyìí ni ìrìn àjò wà tó jẹ́ tó jẹ́ súnà tí èso ara yẹn bí kéèyàn fẹ́ lọ wa Muhammad sallallahu alaihi wasallam láti lọ kírun láti lọ sí sọ láti ń bẹ̀ súnà ni súnà ni kó o lọ sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kó o lọ sí sọ láti ń bẹ̀ tọ̀ sí ìrìn àjò tó bá jẹ́ ìrìn àjò tó bófin ọlọ́wọ́ bá mu àbótí ẹ̀jẹ̀ mú bá síláńdà mẹ́ kò tẹ́sẹ̀ ń bẹ̀ bí ẹni tí ń lọ rajà tàbí so tí ìrìn àjò tó bá ti jẹ́ ètí òtakùtọ̀ lọ́hùn ẹni tó bá rin irú ìrìn àjò yìí kò burúkú sí kọ́sù kò burúkú pa sọ̀látò dóòrò àti ásírì pọ̀ kò burúkú pa magrib àti ìṣáì pọ̀ kò sì burú kọ́sà ìgbàwẹ̀ lásìkò rọmọdán ó sì tọ́ wípé kọ́ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ taláwọ abólówù fún ìjọ mẹ́ta òru àtọ̀sán ìjọ mẹ́ta that is seventy two hours. bákan náà ọtọ igbe kó ní tiwọn lori yẹn náfìlà lórí ràkúnmí re lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lórí ẹṣin rẹ̀ nínú mọ́tò rẹ̀ ọtọ kó máa yẹn náfìlà ń bẹ ìyẹn tó bá yẹ àjò yẹn ọ̀tá gbogbo ńtọ́lọ̀ ń ní fárin ìrìn àjò ọtọ sùn ṣùgbọ́n tí ìrìn àjò bá fi haram bí kéèyàn máa lọ láti lọ bẹ ẹnìkan tí wọn sin sí sàárè ní Senegal pípé ọfẹ lọ bẹ kó ṣe dáadáa báyìí báyìí báyìí fún ọ ìrìn àjò yẹn kí lorúkọ rẹ̀ haram àbí kí ìrìn àjò yẹn kó jẹ́ pé mọ̀kúrú ni ìrìn àjò tí ò dáa ni kí ẹni tó fẹ́ rìnrìn àjò láti bíi lọ abuja, Àbújá kalaba, sí Kàlàbá láti lọ wòran bọ́ọ̀lù ìrìnàjò orí ẹlẹ́yìn ọmọkúrò ni. tọ́ ǹjẹ́ ẹni tó wá rìnrìn àjò torí àti lọ dáná ńkọ́ kí lórúkọ rìn àjò rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haram ẹni tó rìnrìn àjò lọ sí Las Vegas láti lọ ta tẹ́tẹ́. Kini ni ìrìn àjò rẹ̀ haram ẹni tó rí ìrìn àjò láti lọ sí France láti lọ wo àwọn hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì tọkùnrin àti obìnrin ti máa rìn hóhò kí ni ìdájọ́ ìrìn àjò rẹ̀ haram àìmọye irú ẹ̀ dákàkálukọ́ sọ ambition àbáníyàn rẹ̀ fún ọ ní airport ni kí ń gbé lọ ah ọgbóríṣiríṣi ẹ wọlá ọgbóríṣiríṣi. ẹni tó rìnrìn àjò lọ sí Mẹ́kà lásìkò hajj nítorí àti lọ rí àwọn èèyàn lápò nígbà tí wọ́n bá ń ṣe tọ́wà àìmọye kí ni ìdájọ́ rìn àjò rẹ̀ haram irú àwọn eléyìí sáwọn náà máa kọ́ sùúrù ìyapa láàrin àwọn olùkọ́ a rí inú àwọn olùmọ̀tò sọ pé o kò sí sùúrù torí kọ́ lọ́wọ́ bá wa sọ yìí pé faman ittara ghayra baghin wala 'adin fala ithma alayh. tó ó wá túmọ̀ ó pé ẹni títúláàsì tó bá mú láti ṣe ti ọlọ́run ọba ṣe léèwọ̀ láì jẹ́ pé àgbèrè ló mú ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé àti dìtẹ̀mófin ọlọ́run ló mú ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kò sẹ́sẹ̀ lórí ẹ̀ àwọn olùmọ́ni àyà ìtọ́ka sí pé ẹni tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀ rẹ̀ tó bá rìnrìn àjò láti tẹ́lọ̀n kò sí àyè fún ààyè ọgbà wa nù sẹ́ríà láti tún palẹ̀ síbẹ̀ rántí òfin tá a sọ ń bẹ̀ yẹn bilmacaasi látúnálù rọ́kọ́s bilmacaasi látúnálù rọ́kọ́s látàrí pé yẹn dẹ́ṣẹ̀ wọ́n yẹn ṣèdẹ̀kùn fún yẹn. kó le kó le ní wa torí rẹ èèyàn ò lè jọ́dára kátó wa máa pálí pé ẹ máa wulẹ̀ ẹ máa rọra pé kíni kó lọ́ọ́ ń kó tó padà abórí ẹ̀ ti dàrú ni mo rò yín ẹ ẹ máa ẹ máa pé ah, àti pàtàkì kí ni sọ pé ń gbé ah, ọ láàdúnà na rọ́kọ̀t ẹsẹ̀ kìí jẹ́ ká níyì ẹsẹ̀ kìí ká kìí ká jẹ. pèlè ìjẹ̀bùsọ̀ eléyìí lọ́dọ́gba jù àmọ́ àwọn olùmọ̀mí wọn sọ pé kò sí yàtọ̀ kò bá àjọ dáràn kò bá àmọ́tò dáràn nígbà tó náà bá sọ ọ̀rọ̀ nípa kọ́sùrù kò sọ ọ̀daràn nígbà tí súnà sọ kò sọ á sọ pé á rárá kò yẹ ká wà ọ̀daràn báà náà kó abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin yẹn lọ jalè ẹtún ní kọ́kọ́ sùrù kọ́sùrù báwo. ilé ìjọba oṣù jẹ́ mẹ́rin. lẹ́yìn wá gba náà hadithi anas ibn malik radiyallahu anhu oníkanu rasulillah sallallahu alayhi wa sallam idà kọ́rọ̀jà masirata thalathati amyalin aw farasikha salla rak'atayn rawahu muslim. anas ibn malik radiyallahu anhu. ọlànàbí sallallahu alaihi wasallam tí máa ń rìnrìn àjò tó bá ti jáde lódiwọ̀n ìrìn mẹ́ẹ̀lì mẹ́ta àbó jáde lódiwọ̀n fárásà mẹ́ta ànábì máa bẹ̀rẹ̀ pẹ̀lú mímá mú rákà méjì méjì wá dípò mẹ́rin mẹ́rin fáwọn sọ̀lá wá tutọ́ jẹ́ àbí rákà mẹ́rin mẹ́rin. tẹ́ gbọ́ yí báyìí àgbọ́ yìí kàn án. mọ̀lùkọ́ ẹran ti bá ṣe túmọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọjà ẹni tó ṣe pé tó bá ti jáde rìnrìn mẹ́ẹ̀lì mẹ́ta àbí ìrìn fọ́rọ́sọ́kù mẹ́ta a máa bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ amúsọ̀làwàd àbí rákà mẹ́rin mẹ́rin wá ní rákà méjì méjì kan ni o kejì ó jẹ́ ẹni tó ṣe pé tí ó bá rin ìrìn àjò mẹ́lì mẹ́ta àbí fárọ́sọ́kù mẹ́ta kíkí ni wọ́n máa kí àwọn sọ̀lọ̀ wá àtúntọ́jà bíi rákà mẹ́rin mẹ́rin ní rákà méjì méjì tẹ́tìrí yàtọ̀ à ta lórí yàtọ̀ sẹ́yìn rí ilẹ̀ ẹ̀hẹ́. ti wá ní máìlì láti máìlì ẹ̀ ọ ò ti sàlàyé dáadáa alákọ̀ọ́kọ́ yẹn ó bá ti jáde máìlì mẹta ṣé máìlì mẹta náà lọ fẹ́ rìn àbí jù lọ jù yẹn oríṣi ẹ méjì tó wà fún àwọn kan sọ yìí pé àbí kọ́rọ́sọ́ọ̀kù mẹ́ta kìí ṣe anas ní sọ pé máìlì mẹ́ta àbí kọ́rọ́sọ́ọ̀kù mẹ́ta tóró òun máa tọ́ tẹ̀lẹ̀ dájú ọ̀kan náà tó gbà wá tó gbà wá tó gbà lẹ́yìn anas kó tó di pọ́n lọ́dọ̀ anas ilẹ̀ nìkan ṣe èmi ṣe máìlì mẹ́ta ni anas pè ní àbí kọ́rọ́sọ́ọ̀kù mẹ́ta ẹ wá ní ọ kú mọ kọ́rọ́sọ́ọ̀kù máìlì náà mọ̀ fa àti máìlì náà mọ̀ kí láàmọ̀ kílómítà fa. <laughs> farsa ẹyọkan farsa kò ẹyọkan máìlì mẹ́ta lọjẹ sẹ́yìn wa adẹ́pẹ́ farsa kò mẹ́ta yẹn máìlì mélòó nù sẹ́yìn yàtọ̀ o, jìnnà síra wọn ó dàbí títí kìkì tẹ̀ torí ẹ̀ máìlì mẹ́ta àbí máìlì mẹ́ta wọ́n ní sáà bí bá ń rìnrìn àjò àgbọ̀yé alákọ̀ọ́kọ́ nù kò ní bẹ̀rẹ̀ sí ní ti kọ́sùrù àbí tó bá kọ́ rìnrìn. máìlì mẹ́ta sílé àbí máìlì mẹ́ta sílé ẹni tó sèyí méjì lọ dálẹ̀. ọ̀dà àgbọ̀yé kejì ni tí ó bá rìnrìn àjò máìlì mẹ́ta o ìní máa ti kọ́ sùn lórí iyèméjì rọ́wí tí ó bá rìnrìn àjò máìlì mẹ́sàn-án o ìní máa ti kọ́ sùn kọ́ pé wa so alákọ̀ọ́kọ́ ló ṣe déédéé. gbígbé dáná bí sọlọ́lá àtúnlá bá rìnrìn àná kò ní í bẹ̀rẹ̀ sí ní ti kọ́sùrù títí tí yóò fi rìnrìn máìlì mẹ́ta. ẹ sì rí pé tí a bá ń ṣàlàyé náà á nígbà wo lọ bẹ̀rẹ̀ kọ́sùrù bẹ̀rẹ̀ kọ́sùrù ni lẹ́yìn ìgbà tó o bá fi àwọn ilé tó wà nínú ìlú tó torí pé nínú rìwáyà kan torí sọ̀hìn Muslim yìí ni àwọn rìwáyà tó wá tó sàlàyé lè pọ̀ gan. Anas ibn ó nígbà tá a wà Madina àdìsí náà ní sàlàyé nínú rìwáyà mi ó nígbà tá a wà nínú Madina tá à lọ sí Maka akíntọ́lá tó ní Madina akínraka anabi sallallahu alaihi wasallam bàtà wa jáde tá à lọ Dhul ní níjọ yẹn ẹ̀yìn lẹ́yìn ìlú lọ́nlọ́n gbọ́ Madina wà ń bọ̀ ní Dhul Hulayfa ó dínà gan torí pé iwájúwájú lọ́n ẹ ti fi kù bá gan sẹ́yìn lọ́nlọ́n kẹtó dé Dhul Hulayfa. tọ́ gbàtà àwọn adé Dhul Hulayfa àwọn kí salatul asr àwọn akínraka méjì àlàyé àdéhùn ní Madina akí salatul dhuhr ní raka mélòó bẹ́ẹ̀ gbàtà àwọn adé Dhul Hulayfa akí mélòó méjì torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ tó ṣe sọ́rọ̀ àdéhìí láyè sùn ọ̀kan nínú àwọn olùkọjá náà ìgbàlíyà tó ṣe sọ́rọ̀ àti ṣe sọ́rọ̀ àdéhìí gbogbo sọ́rọ̀ àìlú náà ṣe sọ́rọ̀ ó ní kíkí sọ̀láṣùl àṣù nítorí ṣòlẹ́ ìfà tàbá wò ó bílù ṣe rí lónìí tonti pé kò ju máìlì mẹ́ta náà lọ sínú ìlú yẹn máìlì kìlómítà mélòó lọ́wọ́ àánú máìlì náà rí one point six times three. Hmm? four point eight that's like five five kilometers sí gbòòrò olùmọ̀yẹ́ sọ yìí pé tàbá wò lónìí a jẹ́ pé kò burú láti bẹ̀rẹ̀ kọ́sùrù nígbà tá a tún sì fà wọn lé tó wà nù lù sílẹ̀ àwọn olókùn ìgbà tó ti káàntì lọ o ètò ìgbésẹ̀ tó lọ gáràjì o mo rò pé yé wa o ti wọ gáràjì o ti wọ mọ́tò mọ́tò ti sí ṣùgbọ́n mọ́tò sì fi gbogbo ilé inú ìlú lẹ̀ ẹ wá sọ pé páàkì àwọn afẹ́sẹ̀ sọ̀lá nígbà tó bá ti rí pé ẹ ti rìn tó five kilometres fẹ́ẹ́ du ẹsẹ̀ sọ̀lá tì ẹsẹ̀ kọ́sùrù rẹ̀ torí pé tóbi ṣùlẹ̀ ìfà lónìí Madina ti sàn títí títí ó ti kàn ó tún ti tayọ rẹ̀ pẹ̀lẹ́ ìtumọ̀ sí wípé íńtánẹ́ẹ̀tì ń ṣàlàyé nu ezekwe sọ pé after all ẹnìkan sọ pé after all àdìtà anas nìyẹn ó sọ pé three miles ètò wà equivalent to five kilometres ẹ̀yin sì sọ pé eight àbí òye sẹ́yìn pé bẹ́ẹ̀ lómi oṣù máa sọ ni so internet sì sọ tóra ti di wá ọtún wá ọtún wá ọtún wá tó ṣàlàyé lóríṣiríṣi wípé ẹni tó ń sọ ni pé kánábì bá ti rìn tó bẹ́ẹ̀ ni máa bẹ̀rẹ̀ kọ́sù ètò ìpè tí ń sọ ni pé tí ó bá rin irú rìn yẹn ni máa ti kọ́sù. bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn àdéhùn tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi siri àwọn siri lórí sírísírísírísírísí wọ́n fi hàn wípé ọ̀rọ̀ yẹn ó siri sírísí ìgbà kan ó rìnrìn tí ó pọ̀ ó sì kọ́ sùúrù ó sì padà ìgbà kan bíi Ali ibn Abi Talib ó lọ síbi kan tí ó ọba sílùú yìí ó sì sùúrù ó sì padà lé ó lóun fẹ́ fi hàn yín pé súnà ànábì sallallahu alaihi wasallam. tó èyí tá a máa ń sọ fún yín pé ọgbọ́dọ̀ tó eighty kilometers ìdí ni àdéhìí abdullahi bin abbas radiyallahu anhuma ọsọ nínú àdéhìí ó ní ya ahla mẹ́kà ẹ̀yin ará mẹ́kà ọ̀rọ̀ ibn abbas ni o. لا تقصروا في أدنى من أربعة برد ẹ ò gbọ́dọ̀ ṣe kọsùrù o ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọsùrù rárá nínú ìrìn àjò tí ó bá ti tó arba'atu burdin gbogbo ìrìn tí ó bá ti tó burúdù mẹ́rin ẹ gbọ́dọ̀ ṣe kọsùrù burúdù bá rọ dàl ṣùgbọ́n bórì ẹ ti tọ́ mọ alákọ̀ọ́kọ́ jamu bari jamu bari plural ló jẹ fún bari kí ni wọn jẹ bari bari òun jẹ sixteen farsa sixteen farsa síbà tí sọ pé farsa kò kan máìlì mélòó ni máìlì mẹ́ta ọ̀dà bari kan ó sì jẹ sixteen farsa à ń sì sọ̀rọ̀ a sì sọ pé fárúsáàkù kankan máìlì mẹ́ta ni abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ sí wípé sixteen times three láfi máa yẹ máìlì náà sọ̀rọ̀ ó di mélòó ó di forty eight àjẹkẹ́ forty eight miles forty eight miles ní ẹsẹ̀ bá times ẹ̀ by one one point six náà ló jẹ́ eighty eighty something kilometres. látọ̀rọ̀ látàrọ̀ ọ̀rọ̀ Ibn Abbas láti mú eighty kilometres wá àmọ́ kò sí àdìsí kan tó wá látẹnu Ànábì sallallahu alaihi tó sọ pé kìlómítà báyìí kó sí sàábì gbogbo sàábì nìkan sọ tó ń gbọ́ yìí ní practice tó ń gbọ́ yìí. sọ àti bẹ́ẹ̀ ní kálukú ti mú ń tọ́ sọ ẹni tó sọ yìí pé ẹni ìrìn àjò ó dínà kó dínà ẹ kọ́ bíi zọhìríyà látara oríṣiríṣi nǹkan tó wá lọ́tọ̀dọ̀ àwọn tàbí làwọn náà ti mú tiwọn. ẹni tó sì sọ yìí pé eighty kilometre àwọn fàáwò tó pọ̀ jù lọ. àwọn tí ò sì sọ tó bẹ́ẹ̀ àwọn náà rí ẹni tó sọ ọdún tí wọ́n sọ látọ̀dọ̀ àwọn tàbí. Ibn Abbas wa ni min Usfan ila Mẹ́kà láti bí Usfan sí Mẹ́kà torí Usfan sí Mẹ́kà ó tó eighty kilometre bẹ́ẹ̀ lọ nínú riwaya kan wọ́n mi na Taif ila Mẹ́kà láti Taif sí Mẹ́kà ó tó eighty kilometres jù bẹ́ẹ̀ lọ wọ́n mi Judda ila Mẹ́kà láti Judda sí Mẹ́kà ó náà tó eighty kilometres jù bẹ́ẹ̀ lọ pé gbogbo orí eléyìí láti lè ṣe kọ́sùrù ọ̀rọ̀ tánu ọ̀rọ̀ àfẹ́lẹ́ ọ̀tọ́bi olùmọ̀ tó ṣe ṣọ́rù Sunan Abi Dawud ó ní wàhùwà eléyìí ó lẹ̀ gbà wá tó fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ Ibn Umar náà ó náà sọ pé ọgbọ́dọ̀ tó eighty kilometres. Ibn Qudama rahimahullah nínú tíra rẹ̀ al-Mughni ó ní eighty kilometres yẹn náà lọ yẹ ká ká gbé sí torí pé ibẹ̀ náà ni ó ti mọ̀ fún òní rìn wọn gbogbo àwọn yòókù fi fàájì. tó eléyìí túmọ̀ sí pé ńgbà tá a bá sọ pé èèyàn ní bíi eighty kilometres ìsìnkpáàdì sọ̀rọ̀ lọ́wọ́ alọ́sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ bá àìsàn tó sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ kan nínú àwọn tàbí ni gẹ́gẹ́ bí gbogbo yòókù náà ṣe dọ́rọ̀ àwọn tàbí. a ti ti mà ike wà tí tàbí bá ti yà pa nípa òfin kan lọ sórí ọ̀rọ̀ tó ju kan lọ. a lè fún kan ní priority lórí ọ̀kan láì jẹ́ pé tún rẹ́rì mi tọ́ba kẹ̀. láì jẹ́ pé a rẹ́rì mi tọ́ba kẹ̀ oníkítà a bá sọ pé eighty kilometres àti rúùlù ẹni tó bá ti kọ́ sùrù nírìn tí ò bá tó eighty kilometres tán àrùlù ẹ̀dá olùpàkíyèsí àrùlù ẹ̀dá à ń bẹ lọ́nkọ́ náà ọgbà nítorí pé kò sáà ti kan tó wá clear báyìí náà ti sọ pé iye báyìí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ àwọn dání àwọn tàbí lọ́ní fún kan lọ́lá lórí ọ̀kan torí àwọn nǹkan míì ṣùgbọ́n tá a bá wò pé sọ̀hábí sọ eléyìí náà sọ kálukú wọn tí ó rí lọ sọ adẹ́gbẹ́tẹ́ nìkan bá ti kọ́ sùn láti ru ilẹ̀ sí lọ́rin ànítakò pọ̀lọ́pọ̀ yé wa tẹ́nìkan bá ti kọ́ sùn láti ru Òṣogbo sílẹ̀ ànítakò the general outlook rẹ̀ kí náà ń pè ìrìn àjò tó kọ́ lọ́mọba kọ́ gbà eléyìí jẹ́ ti distance ìgbé tí distance yẹn tó bá ti wà bí height tí gbogbo onílàákà yóò pè ní kíni ìrìn àjò insha Allah kò sí possible kò sí wàhálà ilé ìjẹta gbọn bí tó bá ti dúró de pé ìwọ ní sí àti tí àjò yẹn bá pé eighty kilometres kò sí wàhálà ọ̀rọ̀ kan náà tàbí náà gbogbo ẹ̀ ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mbẹ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ èyí tó bá mú bẹ̀ bá jẹ́ eighty bàbá àmọ́tò eighty níta àgbàlérò pẹ̀lú èyí yòówù tó bá mú àlọ́ lásán ni o àbí àbọ̀ lásán kìí sàlọ́ àbọ̀ ló sì rò àlọ́ lásán ni ó tó ní tí pè ní ìrìn àjò kìí ṣe tá a bá wo àlọ́ àtàbọ̀ ìrìn àjò náà ni àlọ́ lásán sí ìrìn àjò la fẹ́ pẹ̀lú ẹ̀ nàá àbọ̀ lásán tẹ́rìn àjò ní bẹ́ẹ̀ májẹ̀mú kejì òní gbégbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn wá ti pọkàn rẹ pọ̀ pé ọbẹ̀ rìn débi tó ń lọ ni. yẹtù kọ́ sọ pé ọ̀n lọ sí mọ́kúá àmọ́ òṣèjọ́ méjì lẹ́yìn ń kọrin òṣèjọ́ kan ló lóoru ó tún ṣe kánjẹ́bà àwọ̀ lọ straight mo rò pé yé àti bí ìṣẹ̀yìn kọrin láwò nínú àjò. àtẹyẹ ń kọrin tó lóoru láwò sẹ́rìn àjò àtolóoru síjẹ́bà sẹ́rìn àjò mo rò pé yé àmẹ́ tó ní mọ́kú àmọ́ lọ direct là bí ìdánimọ̀ ń lọ directly là ń sọ̀rọ̀ rẹ̀ yéé sẹ́ni tó gbé yọ máa gé kúrúkú yọ sí èdè ibi tí ń lọ lá lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀hún wa mọ̀lẹ́bí ká ní eléyìí kọ́ là ń torí pé òun ibi tó ti gbéra síbi tí ó ti dúró lẹ́wọ̀ ibi tó ti dúró síbi tí ó tún ti dúró lẹ́wọ̀ yàtọ̀ sẹ́ni tí ń lọ lẹ́ẹ̀kan náà ilé ìjọba ti ti jẹun ẹja dúró bíi torí pé ètò tó tẹ̀lé tó wọn fún jùlọ à ń bẹ bá wa láwọn orúkọ rẹ̀ tó dára